لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين إنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم مسرفون وما كان جواب قومه إلا أن قالوا أخرجوهم من قريتكم إنهم أناس يتطهرون فأنجيناه وأهله إلا امرأته كانت من الغابرين وأمطرنا عليهم مطرًا فانظر كيف كان عاقبة المجرمين وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين ولا تقعدوا بكل صراط توعدون وتصدون عن سبيل الله وتصدون عن سبيل الله من آمن به وتبغونها عوجا واذكروا إذ كنتم قليلا فكثركم وانظروا كيف كان عاقبة المفسدين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم اللهم ارحمنا بالقرآن العظيم واجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا آمين وعلمنا منه ما جهلنا آمين وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار آمين واجعله لنا حجة يا رب العالمين اللهم ارزقنا تلاوة كتابك على الوجه الذي يرضيك عنا وأدنا به سبل السلام آمين وأخرجنا به من الظلمات إلى النور آمين واجعله حجة لنا لا علينا يا رب العالمين اللهم ارفع لنا به درجات وانقذنا به من الدركات وكفر عنا به سيئات اللهم ارزقنا إقامة لفظه ومعناه وحفظ حدوده ورعاية حرمته اللهم اجعلنا من الراسخين في العلم المؤمنين بمحكمه ومتشابه تصديقا بأخباره وتنفيذا لأحكامه اللهم اغفر لنا ولوالدينا ومشايخنا آمين. ولجميع المسلمين برحمتك يا ارحم الراحمين برحمتك يا ارحم الراحمين أعوذ بالله من الشيطان الرجيم ولوطا إذ قال لقومه أتاتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين إنكم لتاتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم مسرفون ما كان جواب قومه إلا أن قالوا أخرجوهم من قريتكم إنهم أناس يتطهرون فأنجيناه وأهله إلا امرأته كانت من الغابرين وأمطرنا عليهم مطرا فانظر كيف كان عاقبة المجرمين وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها kun, dàlíkùn khairun lakum. èkó tó mọ́ mi ní. dàlíkùn khairun lakum. èkó tó mọ́ mi ní. بفرد faridi وبفرد ذنب بفرد خطيئة faridi ذنب من الجنات أخرجت البرايا من الجنات أخرجت البرايا وكيف وأنت تتمه في دخولي إليها بالألوف من الخطايا إليها بالألوف من الخطايا ọlọ́wọ́n ọba adúpẹ́ fún ọ. alhamdulilayi. a fi ọpẹ́ fọlọ́hún. alhamdulilayi. ọba èyí tí ó tún yọ̀ǹda ìjókòó àlùbáríkà yìí fún wa tí à ń gbé bẹ́ẹ̀ gbọ́rọ̀ ẹ̀. ọ̀rọ̀ tí etí kìí sú etí gbọ́ ọkàn tọ́lọ́run bá ní ọgbádùn tí nǹkan ò ṣe ọ̀rọ̀ yìí ni máa fẹ́ gbọ́ ọba tó wá yọ̀ǹda fún wa tá ń rí joko náà jó báyìí ọba náà la fi títóbi ẹ̀ la fi bẹ́ẹ̀. Oreti tí ndi bẹ joko ti alukur'an ọlọ́run masala yìí ṣe fẹ́ni wa. àmín. ìgbésẹ̀ ẹni wa tí wọ́n fi ń kọ́ ládàá etí ọba aládá náà jẹ́ ọlọ́run má jẹ́ kó a. àmín. èyí tí wọn fi ń ha ẹ̀sẹ̀ dànù èyí tá a tún ṣe. tẹ́sẹ̀ wọn ó tún fi padà sọ́rùn wa orun a máa ẹsẹ̀ lòmíì dànù tí ò ní tí kú láyé tí ó tún fi kọ́ sí lọ́rùn nígbà tí ọba yá ń di tí ọ̀dà èyí tá a tún wá ṣe tá a tún fi dẹ̀rú ẹlẹ́sẹ̀ padà ọlọ́mọsálá ilé ajẹ́nà sí o. àmín. torí ògbà tí èèyàn bá ń jókòó ìjókòó ọ̀mà. ìjókòó ẹ̀kọ́ òun nìjókòó tá à ń wá jó bẹ́ẹ̀ bá ń jó àǹfààní ibẹ̀ náà ni pé ìgbésẹ̀ rẹ̀ kan máa jẹ́ ládá èkejì ọ́ máa jẹ́ ìhà ẹ̀ṣẹ̀ dànù. níta ti rọ́lé nínú rọ̀mọ̀dánù yìí mà ti pọ̀ lóore àìjẹ́ ládá ni ọjà àìjẹ́ owó ni ọjà máa yí ẹ̀. torówó ló níyì pọ̀ lójú wa ọbájówó là ń rírọ́ lójoojúmọ́ bá a ṣe ń wá jókòó yìí àwa náà ó pera wa lọ́lọ́rọ̀ a sì ti rọrọ̀ ń wájú ọlọ́run ẹ ń bá ti rí ládàá ó ti rọrọ̀ ń wájú ọlọ́run òun náà lé ọlọ́run ó fi sílẹ̀kùn kẹ́ fún yàn ni ó fi fi yàn sábẹ́ ògì ẹ̀ njọ́ tí ò sógi mọ́ àfòkè ọlọ́run ọba náà la wá fi títóbi ẹ̀ la fi bẹ́ẹ̀ àtàánú ẹ̀ gbogbo èyí ti ní kí arígbà lóore mọ́jọ́ bọ́ọ̀dù sọnù máa lọ́hùn. amínà. akí wa ọmọ àlùbáríkà tí ó kí ilé ọ payún. ọ̀jẹ̀lé ọ̀sáfo seyima ìmà ilikunna fi sún làáfà pé oníláyọ̀ àrùwàná ìrún mọ́tà abidun ankule fatini awogadi alẹ́ ilmu bàdà á lẹ́sà àríyánsá ìgá. lakin junatu la anzoli wal garqadi wal garqadi ima ìbẹ̀rẹ̀ èèyàn bá ń kọ lẹ́sà àríyánsá ìhá kìí ṣe wàrà tí èèyàn kan sọ ẹnu tí pòórá. tí ó sọ ẹnu ká ló. kò rí bẹ́ẹ̀. ó ṣòro ó ṣòro ó kọ́ ó ṣòro ó mà àánú ọlọ́run nílé èèyàn bá tẹ èèyàn fi mà teesaari yansaayiga teese yanu jẹ́ntu ara sí ọ tí wọn náà ẹnìkan á sì kọ bó ṣe bó ṣe kóra. àfààní lákín jùnà tòlà anthony wàlúgàrúkọ́dì. wàlúgàrúkọ́dì. níta lè pè mọ́ ní ẹwọ ẹ̀wọ́ tí a ní kéèyàn ó mú ó mú pé ọ̀rọ̀ àbẹ́yẹn ọba lé àmúmọ́ra tó dójú ẹ̀ ó ṣòro mu bí ṣe rí nu torí kò sí tí èyí ṣẹlẹ̀ sí ìyẹn ń bẹ̀ làbá fi sọ́ ń bẹ̀rẹ̀ àbáàtọ̀ ọkùnrin náà ni onígbà mọ wà ń lé kéwù bí mo bá wá dé ẹni kí n sọ ń sọ ولا نبل ولا أشجال بين مغاور أو منجد ó ní tí rọrùn ni pé látàṣí fúfúra èékánná tí máa jáyàn béèyàn bá wà léèké e èké kò bà ni. wàlá náà bá wàlá ní mọ̀gá wèrè àwọn ọmọ téèyàn bá wà lé kéwú yọjú òní sí kankan mọ́ ọ̀dọ̀ mi wà ọ̀dà gàrí inú omi àmúná ni níjọ́ tí òní sóhun gan ọ̀gbọ́dọ̀ má lọ lé lọ náà ni ẹ ẹ̀ bẹ̀rù ẹ̀ kódà ìsìn àwọn tí wọ́n sáré lọ sàlẹ̀sàlẹ̀ ayé tí wọ́n wówó lọ ìwọ̀n sẹ̀ǹkan orí mẹ́rin bá wo ni kàjókòó lé kéwú èèyàn gan náà rí i pé owó gbìngìrì yìí. tó sì ráwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n ti la kókó ayé já lọ tí wọ́n ti wówó lọ tàbí ni ó lọ sàlẹ̀sàlẹ̀ ìwòsàn kan ni afáwa nígbà mọ̀dárí dé mo fi ń kí àwọn mo fi ń kí afọ Badrudeen alibarika rẹ ọmọ pọ. amiina. afáwa nígbà mọ̀ wá darí dé wà dárú sùlímù wálé kò tó bó bó ga wá fèlò wàlà àìsò gàdùn wàlà àmàní ó fàdí wàlà àìsò gàdùn wàlà àmàní ó fàdí. àlùfáà nígbà mọ́ wá darí tilé kéwdé wàdàrú sùnìmù ìgbà ayé wá dùn rìn kìsìn fún mi wàlẹ́kùtù bùkà ábìlọ́. gbogbo àwọn ọ̀ràn àgbà kẹ̀ǹdìkẹ̀ǹdì ní ńláńlá táwọn èèyàn máa kò lọ́nà tí wọ́n ṣẹ́rí padà gàwáàfì ló wọ́n ya fọ́nú fọ́ra fún mi wọ́n fọ́nú fọ́ra wàlà àìṣù gàdùn ìjẹ́ ẹ̀mú dùn nígbà mọ̀dárí dé wàlà máa ní fàdí wàlà àìṣù gàdùn wàlà máa ní ihò fàdí. ìgbèrò mọ́ èrò lókùn tí ń gbà mí nígbà mọ̀dé. ìbẹ̀rẹ̀ mọ́lákìún. afọ tọ́lọ́wọ́n bá wá jẹ èèyàn ọmọ tán ilikun nàfi sun ohun ẹ̀sà ni ó ní mà ìtì bẹ́ẹ̀nbẹ́ náà kò sówó ń ṣùgbọ́n yìí bẹ́ẹ̀nbẹ́ iyì iyì ní bẹ́ẹ̀ndì mà ni ohun ẹ̀sà mímọ́ ni láàyò àrùwà irun. ìmọ̀ ẹsẹ̀ náà láàyò àrù wọn náà bá rí nígbà ńlọ ká pé ẹ̀ mi tó lọ. àbẹ́ ya mi nù àrù wọn èsè èyẹ ya. bẹ́ẹ̀ ọba lásọ bá òde mu èèyàn lè gbà tó ọba ti gbà lójú ẹ̀ ń tọ́ lásọ bọ́ ọba dáwọn ọmọ rẹ̀ wọ́n bẹ́ẹ̀ nìkan rẹ̀ abájọ pàdé lódò pé ẹ̀wù bá mi lọ bàbá wọn. eléko nàbí sàn. òtòlójú ẹ̀ ló fi ya. láyò àrùn wa náà yìrán. ṣùgbọ́n máa tiẹ̀ ilikun nàbí sùn ni láyò àrùn. kò ṣeé rẹ́ǹtì kò ṣeé yá. kódà wà náà yìrún kèésì ṣe ẹrú tí sáfúnmọ́lówó ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá dé dáńjọ́ ti ń kọ́ ọmọ fọgbà nígbà gbọdọ ah, lè ọ ọdẹ ah, dáadáa ni. ọdẹ dáadáa tó a bá dé pin. kèé sẹ́rú tí sámolówó ẹ̀ lọ. ìlẹ̀mọ̀ nàbí sùn láyọ̀ àrùwà náà ìrọ̀. mọ́tà bidon àǹkó lè fatini àwòkọ́dì. mọ́tà bidon àǹkó lè fatini àwòkọ́dì. mọ́tà bidon àǹkó lè fatini. akí wa náà fún kúsẹ́ ẹ̀sìn. torí màmútà ábìnú ángúlì fàtínì ẹni ọgbọ́n ń gbọ́n lẹ́yìn a máa rọ lọ́wọ́ ẹ̀yìn ẹni ọgbọ́n tọgbọ́n ń tọgbọ́n lẹ́yìn màá máa rọ lọ́wọ́ ẹ̀yìn tóun náà máa rí wípé òun máa ń pa òun pọ̀ olùdarídà mọ́ni. àwọn gàdí kátó wá bèèlè ẹni tó wé san rẹ̀ kú kan sẹ́lẹ̀ òní ọ̀wà rí màá sọ ọlọ́run ọlọ́gbọ́n gan ọ̀ ń dà láàmú àwọn gàdí. المتلد bẹ́ẹ̀ni kèésà tọ́ a kí àwọn ọmọ alùbáríkà náà alùbáríkà yín yóò máa pọ̀ àmín ọba tó sẹ́yìn náà lẹni tó ṣe é sọ́lé oríire wa ni tí ó gbẹ náà wàá jóríire ẹ̀yin bàbá. ẹ̀yin lẹ́ni oríire náà o wọ́n ò gbàlà má ba yín dúpẹ́ o ó gbàlà má ba yín dúpẹ́ rẹ o ọwọ́ ọlọ́run lọ gbàdúrà yín tí o sì gbà ní ààbọ̀ ọgbà lódìdí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run mẹ́jọrin náà o gbogbo bí ó tún kù sí gbogbo ata tá a sẹ́ a ń sẹ́ wọn ọlọ́run bá ní yọ àwọn náà lórí o àlùbáríkà gbogbo àwa tẹ wá ń wò yìí náà má ojú ọlọ́run ọlọ́run tó náà máa lọ wájú ọlọ́run àti tóbi ọlọ́run tọ́ bàbá ń ké sáwọn àyà tí à ń ké bọ̀ á padà tẹ́sílò díẹ̀ ó lè sọ̀la ká rí kòdòrò ẹ̀ mú a máa rí wípé. abọ gbogbo àwọn èèyàn àwọn ànábì ọlọ́run tá ti ń bá bọ̀ àbọ̀ wọn ò dáa tí wọ́n takọ̀rọ̀ ọlọ́run wọn ò lábọ̀ nítorí wípé wọ́n pọ̀rọ̀ ọlọ́run nírọ́ wọ́n ń sẹ̀mí nínú ẹ̀ṣẹ̀ ẹ̀rí pàwọn kọ̀ọ̀kan ni wọ́n ń fi ese wọn tì án èèyàn ọlọ́run fi tí wọ́n ṣe ó fi tì àwọn èèyàn ànábì ó fi títí àti hàn ti wúdù ó fi tì hàn pé ń ta ẹsẹ̀ rèé ti ànábì ewoleke lánàá suhaibu kọ àti de suhaibu àwọn àwọn àwọn èèyàn ànábì sọ́ọ́líù ó fi tì hàn náà ọ̀ sọ fún wa ti lútù ló tó fẹ́ sọ yìí kò sí bí ẹ̀ṣẹ̀ bá ti lè pọ̀ láyé ìyà náà ni ọmọdé. ọ̀la gbọ́dọ̀ fi sọ́ra fún ẹ̀ṣẹ̀ orípa ẹ̀ṣẹ̀ nílé ayé ọmọnìyàn orípa tí ọ̀dà ni orípa rèé da bẹ́ẹ̀ yẹn bá ń ṣe ọlọ́run tí nǹkan ẹ̀ sì tún ń da ọlọ́run ọ̀fẹ́rẹ̀ kò nífẹ̀ẹ́ kò nífẹ̀ẹ́ rẹ̀ ọkàn ń fẹ́ máa fèyí tí ń ṣe fún láyé. kọjá àdá abútún yìí bá ti kún bí àyà ti kún dùnìyà ẹ̀rú gbọ́dọ̀ bá kódà kó má jẹ́ pé èèyàn ń bí bá lọ níbi ọ̀rọ̀ ẹ̀sìn tí nǹkan sì ń dá kan gbà tí kan jẹ́ ń díẹ̀ tí ń bẹ̀rù. torí kọ́ mọ́ jẹ́ àdè abútún tọ́jì bá ti kún. tọ́jì bá ti kún fi àyà àti kọ́mọ̀ dùnìyà. gbogbo ń tọ́da tẹ́ jẹ́ láyé tí ọba jẹ́sàn yín lọ́rùn ẹ ti gbà á. fọ́sítàmùtàtún bìí fọ́sítàmùtàtún bìí agbègbè ẹ̀ náà lẹ ti fi gbádùn ẹkún kọ̀kẹ́ndì ẹ̀kọ́ lé rẹpẹtẹ ẹwẹ́ wu ẹ̀rí mà. ẹgbẹ́ àlejò àwọn yẹn kẹ́ndìkẹ́ndì. Allah Allah àdàbùtún tọ́yìnbá ti kún. bí aya ti kún mọ̀ dùn nìyẹn. ẹ̀rú gbọ́dọ̀ bá yẹn o. olóbi jẹ́ pé ibi èèyàn bá ń lọ kọ́ gbọ́dọ̀ wẹ̀yìn. kọ́ máa lọ bẹ̀lẹ́mì títọ́ ọlọ́run bọ́lọ́run bá tiẹ̀ wá mú fún kankan wá fún bẹ́ẹ̀ kọ́ gbà pé tọ́. èyí wáyé kọ́ máa jẹ nǹkan bẹ́ẹ̀ ah, àbí. kọ́ka kó ọlọ́run náà múlẹ̀ ìdẹ́nu a máa mú débà ànábì ọlọ́run náà ó fún mi sì ń bẹ tí a rí jẹ wẹ̀yìn torí kọ́ pé dáadáa ó rí lọ́rùn ayé ló ti jẹ tán wọ́n sàmùtà tún bì ẹ ti fi balhun ah, alibarika ló pọ̀ ọlọ́run ní lónìí tí kálukú ń gbẹ̀san ṣẹ́ ẹ lẹ́sàn-án ṣẹ́ kankan o tùjìzáwọnà ṣùgbọ́n ẹ fún yín lẹ́sàn náà ń ṣùgbọ́n tí ó máa jẹ́sàn yín ni àdábàlùhùn ìyẹlẹ́tẹ̀ tí èèyàn jẹ́ tí ó tún fa tẹ́tẹ́ dì. Allah. ó jìyà tán ẹlẹ́tẹ̀ ni ó tún wáá fi kí ni ó tún fi àtẹ ó fi tẹ́jì ẹ̀tẹ́ lérí ẹ̀tẹ́ nù. Ah, ọlọ́run ní àzábàlù húnì ni o ìyà ẹlẹ́tẹ̀ lẹ́jẹ̀ bímọ. kùntùn tẹ́kísì búnà. iṣẹ́ ọwọ́ yín ló fà á. la máa fi kóra ró ká máa wòye ìtọ́lọ́run sọ fún ẹ̀ ẹ́ sàgọ́gẹ́dẹ́ ìtàn. ẹ̀rípa àmọ́ lọ́nú àwọn ìtàn wọ́n ń gbẹ́lẹ̀ wọ́n ń nàró nílà o ọlọ́run ti pa wọ́n rẹ́ wọ́n ti parẹ́ kí lábìlẹ̀ ọ̀sẹ̀ ìyàwó rẹ̀ ọ̀gá okuru ọ̀fẹ́ làfẹ́ mú bẹ́ẹ̀ kò sí tá a fi ṣe èyí tọ́ka wa ni ká gba wáàsí lára wọn pé ohun tó bí yà lẹ́sẹ̀ súnà ọlọ́run sí ni. inú téèyàn gbọ́dọ̀ mọ̀ nìyẹn òun náà ni pé gbogbo ògbà bá ti ń pọ̀ ẹ bá di padà sọ́nà ọlọ́wọ́n àwọn nǹkan kan ò ní fọ́ ṣàfìkà omi kọ́ máa pọ̀ láàrin àwọn èèyàn ọbọ̀ dẹ àdánwò ẹ̀sìn nínú nínú a gbọ́dọ̀ kíyèsí gbogbo tá à ń bá bọ̀ ọlọ́run fẹ́ lé akóhundé ẹsẹ̀ ló fi sọ̀tàn ti nú àfa nú àti wáyé ó ti lọ. ó ti lọ ká lè kẹ́kọ̀ọ́ lára ẹ̀. ká lè kẹ́kọ̀ọ́ ohun tó pa wọ́n rẹ́ ilé sọ ìtàn sọ́ọ̀lì fún wa ti wáyé ó ti lọ lé sọ ti húdù káwa tá kù ó lè kẹ́kọ̀ọ́ ká lè ń di ẹsẹ̀ o. ọlọ́run ọba tó kórìíra ẹ ní ìní orin méjì tá a fi wọlé pé bí fárídì ẹ̀kọ́ ti àtìn wábì fárídì dáńbì. bí fárídì ẹ̀kọ́ ti àtìn wábì fárídì dáńbì. minali janna ti ukuri jati le baraya. minali janna ti ukuri jati le orí pàṣẹ nù bifaridi. bifaridi kọtí àti wọ́n bifaridi dàbí. torí ẹ̀ṣẹ̀ kan ó so àṣìṣe kan tànàbí ádámà ṣe. bifaridi kọtí àti wọ́n bifaridi dàbí. torí àṣìṣe ádámà bàbá wa wà bí fàrídì dàmbí ẹ̀ṣẹ̀ rò pé méjì lọ́dọ̀ Ọlọ́run. wà bí fàrídì dàmbí. ẹ wá wo iye ẹ̀ṣẹ̀ tèmi àtẹ̀yìn tá a rù lérí bí fàrídì kọtí àti wà bí fàrídì dàmbí minali jannati ukhrijatil baraya. minali jannati ukhrijatil baraya. ó náà fi lé alálìjẹ́ náà torí àṣìṣe ẹ̀sìn ádámù ẹ̀yọ kan ìlàfi débi tá a wà yìí láfi bọ́ bí bó o ṣe ọ̀jẹ́. ukhrijatil baraya. bọ́ọ̀dà mú ọ̀rọ̀ náà lọ mínàlíjà náà ti wọ́n lè jáde lè bàrọ̀ yá. a kàn ibi bàbá wa dá mọ́ wà tẹ́lẹ̀ kó ronú kàn kó sì máa rí ni kò ní sẹ́kàn tí ó ṣe fún un ṣùgbọ́n torí ẹ̀ṣẹ̀ tá a ti ń kà á bọ̀ láti gba nínú rọ̀mọ̀dánù ọdún yìí orípa inú. bífárídì kọ tí àti. wá bífárídì zambi. minali jannati ukhrijati lil baraya. minali jannati ukhrijati lil baraya. torí ẹ̀ ní fi lé bàbá wa ádámà kú ò lálìjánná. tasilu dunubi ladunu bí wàá yàrá ìtají. jábì kejìlél náà wá fi kẹta nǹkan tàràjálì jìnnà ní ìdáwà fákọ̀lá ó ti di mẹ́rin. ànàsíta. torí ẹ̀ òun náà fi lé bàbá wa ádámà wọ́n lè kú ọ̀ lálìjánà afáà ń bi wá léèrè pé wà kéfà wà á hàn tàtà tí máa ń fi dùnkúlì ilé ha. بالولوف من الخطايا إليها بالولوف من الخطايا alubani wa keifa so le rọrùn so seese. wa keifa wa an ta tọ́tọ́ márùn fi dòkúlì. èmi àti ẹlẹ́jọ́ ń pọ́njú mẹ́mẹ́ ọlọ́run já wàlìjánà á tún fowó lẹ̀. wa keifa wa an ta tọ́tọ́ márùn fi dòkúlì. gbogbo wa la ń sojú kòkòrò ẹ̀. E ìyá aláta ló fowó sílẹ̀ tààràrà lálìjáná ìyá onírú olóbò owó sílẹ̀ tààràrà lálìjáná ọlọ́run gbogbo wa láì ṣiṣẹ́ láì fẹsẹ̀ lẹ̀ wàkébọ̀ wa àǹtà tàtí máa wò fi dùkú lì. إليها بالألوف من الخطايا إليها بالألوف من الخطايا ẹgbẹgbẹ̀rún ẹ̀ṣẹ̀ ní bẹ lọ́rùn wa yìí tá a tú bẹ́ẹ̀. ìlàyà bílẹ̀ olú lè kàjọ́ yá. a fẹ́ wà lìjánà orí pẹ́ ẹsẹ̀ nílé ayé ọmọnìyàn. ànàsíta ànàlọ́ àkọ́rọ́jà àdàmà mini àyílá dúnìyà bìdá mi wàhídì mini àyílá dúnìyà bìdá mi wàhídì. ẹsẹ̀ kan náà ni kò pé méjì agbàgbé ẹsẹ̀ làwọn wá ń rọ́ọ̀lù wọn yìí ọlọ́mọ sàlàyé sànù wa. àmín. tó ọlọ́run ara wọ́n sí ọ ìwọ nìkan ló mà kò sẹ́ni tó mà tó ọ ìwọ lálágbára ẹnìkan ọ̀lágbára tó ọ ìrẹ́lọ́ba tó ọ máa ń yí ọ̀rọ̀ bó ṣe wọ̀ ọ́ kò tó mà kó so tó ọ ìwọ náà làwọn ń bẹ̀ èyí tá a ti mọ̀ nímọ̀ mọ̀jà gbàgbé ọlọ́run. amiina. wípé ọ̀yọ̀ǹda èyí tá à ń ṣe díẹ̀díẹ̀ yìí tá a bá lọ́wọ́ àwọn tí wọ́n rè wá tí wọ́n kọ́ wa wọ́n darí wa gbabẹ̀. ọlọ́run wọlá bó o ti sàánú wọn tó o wọ́n gúnlẹ̀ dáadáa lórí ẹ̀ àwa náà mọ́sálásí sàánú wa o. ọlá àti tóbi rẹ. amiina. lé wa kún àmín. lé wa kún ní mà àmín. lé wa bá wa ń lékún lílo ẹ̀ náà máa fi sí alọ́sọ̀ọ́ àmín. torí bẹ́ẹ̀ yẹn máa tí ò lò ó bí ẹ kẹ́tẹ́kẹ́tẹ́ tí wọ́n kó tí a sí lórí náà ni kama salil himari yahmilu asfara ibi ati dúró bọ́sáyà kalaba lè ké ọlọ́run sọ àjọlá lọ. àmín. ọlọ́run ní wàlúùtọ̀. wàlúù dàrútani ìdíkọ́ alálìkámi. ṣáájú ká tó wọ ọ̀dọ̀ táwọn ti ànábì lùtù èyí ọlọ́run fi parí títí ànábì sọ́ọ̀lì kẹtìdó ọlọ́run ní fàákàtúhùn fàákàtúhùn rọ́jìfàtù ọlọ́run ní rọ́jìfà ìtì máa ń mìyàn ọlọ́run la ní kó mú wọn. fásibáwò ọlọ́run ó a ṣe fún ẹ pé akásà tí wọ́n mọ rọ́jú fà níta fi ṣe jìyà wọn èèyàn anábì sọ́ọ́líwù ní rọ́jú lie ó kéèyàn ó fi ọrùn lẹ́sùká nígbà ilé bá wa ń mì mọ́yàn lórí hmm. ó tún dẹ́ta ilẹ̀ tún mì hmm. ìtọ́lọ̀ ń dẹ̀sí àánú. pọ́sibà òfin dáre ń sí mi. Hmm. ọlọ́run ní ta dẹ̀sí àánú ariwo tọ́ ìhà tún ṣẹ̀dídà ariwo tọ́ lágbára tí gbogbo nǹkan mì ẹnà ìwò tá àrà bá sàn ẹ̀rí pẹ́lẹ́ gan-an ilé ó irú tọ́lọ́run tọ́lọ́run sí àánú ọlọ́run ariwo tó lágbára omi mì wọ́n ó ọlọ́run ìta aránsí wọn nu fàásùbàwù fi dárì fi dárì yìí dárù ń bẹ̀rù ó máa ń nílé gbogbo olu gbogbo òlu ni kìí ṣe dárù kìí ṣe lẹ́nìkan fi dárì yìí gbogbo wọn nínú ìlú jazimina gbogbo wọn di tó wó lulẹ̀ tí a dojú bolẹ̀ kọ̀sẹ́ ní ó lè dúró lóru bí ìgbà tí ẹyẹ ń fò lókè já níbi gbogbo wọn ṣe dànù. fàṣìbáwò fi dárì ń já sí mi gbogbo wọn wó lulẹ̀. tí wọn ò lè lọ bìkan mọ́ wọn dòkú gbogbo wọn dòkú. ọlọ́run ní rọ̀sọ́ọ̀lì òfàtà wà láàánú má kọ̀ bí ara sí ẹ mọ́. èyí tó o ti dààmú lórí wọn náà ti tó àti sàdéhùn yà fún ẹni. tàwálà níhùn mú fi hàn lẹ̀. wàkọ́ ọ̀la ẹ̀ ká o anábì sọ́ọ́lì tún sọ fún apẹ́yìn èèyàn mi. lọ́kọ́dé abilakitu kùmùrì sáálà tẹ̀rọ̀ bí. tó tọ́ba mi fi rán mi níṣẹ́ sí yín mo jẹ́. ọ̀nà sọ àtúlà kan. nàṣíà gbogbo ọ̀nà ni mo gbà kì í lọ. wàlákè látò ẹ̀bù náà ṣe é. ẹ fẹ́ràn wá sí i máa ń kórìíró wá sí ni walakin la tuhibbuna nasihin. ẹ bó sì wà láyé ní ìsinú má bá pàtẹ wáàsí kálukú ọmọ lọ́mbẹ̀ ní kíláàsì mẹ́ wáàsí ni ẹ máa so olóyè akọ́lẹ̀ ní ìsìn tó yẹ pé ìlú àtọ́rin ni ibi yóò ní gbàsẹ̀ ọlọ́run ní látò ìbúnà náà sí i. ọlákẹ́lá tó ìbúnà náà sí i. ẹ̀yin nífẹ̀ẹ́ àwọn tí wọ́n máa fẹ́ yọ yín kúrò nínú ewu èyí tí ó tì yín sínú ewu lẹ̀ máa fẹ́ ẹ̀yin fẹ́rẹ̀ ẹ̀yin nífẹ̀ẹ́ àwọn tí wọ́n máa fẹ́ tì yín kó o níbi aburú tí wọ́n tì yín sálìjánu ọlọ́run ọlọ́run náà ò sì wò wọ́n rán o ṣé báwọn ni ràkúnmí sọ̀kalẹ̀ fún. àbá náà kọ́ sọ́ọ́lìwù náà ni àwọn náà ni àwọn náà la sọ̀rọ̀ wọn tán àdúntò ló kù a kò sí. a ní a kàn wọnú ẹ láti bí etí ẹ ti dúró ni. ńgbọ́ pa pa tí o hmm. ó kélé Ah, sọ́ọ̀lù ní nǹkan ṣe yín wọ́n ní kí ló dé fi ràkúnmí ké mẹ́lẹ̀ rẹ̀ ah, ó ké lẹ́ẹ̀mẹ́ta ṣòdògbò kí lọ sí ọ. ó mu ni. Ah, ànábì sọ́ọ̀lù ní ẹ̀ mọ̀ pé tí ń wí fún ẹ̀ mẹ́ta ni péjọ́ mẹ́ta ló kù tẹ́ni. lórílẹ̀ ayé. ẹ̀mẹ́ta tó ké nù. ìtumọ̀ ẹ̀ nú o. tí àbá yín kéjú mẹ́ta lọ. tàmá ọjọ́ ẹ máa gbogbo tí kálukú yín bá tún fẹ́ ṣe gbogbo oúnjẹ ọba nílé jẹ tán tó dọ̀tún la. ọjọ́ jẹ tán. gbogbo owó tẹ ẹ bá ní ẹ ti o ọjọ́ náà ní ó ní o wọn ní tó wí òdodo ẹ̀ máa wò ó tó bá dọ̀la ẹjọ́ máa yẹ ju ara yín wò kálukú ọmọ wojú ẹ̀ mùsífìrà yọ pọn rusurusu ojú yín bá ti ń pẹ́ ẹ̀ mọ̀ pé tí mo wí ọbẹ̀ rẹ̀ nu ọba dọ̀la ọbẹ̀ rẹ̀ báwọn. tó ti di ọ̀tún la yọ pọ̀n bí ẹ̀yẹ ná kí yóò tó dé ọ̀nbọ̀nù o tó bá wá di ọjọ́ tí yóò dé mùsùwádà yóò dúdú ni. wọ́n rò pé irọ́ ni ngbọ òdìjọ́ náà ń wojú ara wọn pé ah babalágbèjà ojú yín máa ń ọmọ ìyẹn ló èmi náà ní wí fún yín ìmà pé ìmà pé wọn náà rí ìtọ́kùnrin máa wí bó o lọ ṣe rí sí ọjọ́ bẹ́ẹ̀ o ẹ̀rọ lè rí bẹ́ẹ̀ irọ́ nípa oríjọ́ kejì náà wọ́n rí ojú ojú pọ́n. kíní yìí máa ń jó òótọ́ bọ̀ ọkẹ́ ọjọ́ kẹta báyìí gbogbo ojú wọn dúdú nù kí ọlọ́run gan kó tó sọ̀kalẹ̀. kí ọlọ́run ó tó dé ọlọ́run ṣàánú wa o. àmín. wọ́n jẹ wá ń yà o. àmín ìlú yìí sì ní ó dàbí pé inú ogun tánà bìjà wọn kọjá ń bẹ̀ anábì ti sọ fún wa ó ní onílátàdúhùnú aláwòlá ilẹ̀ mu'adhabin hmm. ẹ má wọ ọbẹ̀ o ilá antakunu ba kínà ẹ bá wọ ọbẹ̀ ẹja ara mi ìbànújẹ́ lára yín hmm, ẹ̀sùn ẹ̀kún ẹ̀sùn kún ara mi ìbànújẹ́ fàyín lámùtakunu bá kínà bẹ́ẹ̀ yẹn bá kọjá tí ó fi ìbànújẹ́ hàn balatadi wulu aleihim ẹ má lọ láì fìbànújẹ́ àwọn antu yusi bakun mithila máa sọ bà wọn. wọn má jẹ irun tó sìn án ọsẹ iná o wọn yẹ pé yóò sẹ́yìn o ọjọ́ ogun tàbúkì ni wọ́n kọjá ń bẹ̀ ní àlọ́ jagun tàbúkì. wọlé àwọn èèyàn samudawa kọjá ń bẹ. Hmm. ọlọ́ni wà lóòótọ́. wà lóòótọ́ ní ibi kọ́ lálẹ́ka omi yìí. ọlọ́ni rẹ̀ ànábì. wà lóòótọ́ wàfukúrúni ńlọ́jọ́ jẹ́ lóòótọ́ àpá sọ pé nínú ọkọ̀ ànábì ọlọ́run ti máa gba yíyí tànà jẹ méje là á sọ́dọ̀ fòfin ìrọ́bì máa ń yàtà náà ṣáàdù fàṣí fún améje lẹ́lẹ̀ lóko àwọn ló lè gbà yíyí wàṣí fún wànúhùn thumma hudun wasolihun shu'aibun walutun wanabiyun muhammad. améje jẹun ni òun lè fi lè bá níbí ní wàlúùtọ́n. Ah, no finita no win. Ama bina baba ati bo so ko awo ma keu. Hmm. Wa bi Iri anabi ranti inu to anabi lut. Idi kola le ka omi. Nipa ti n ba won eyan soro. Pe atatu na le fa ishata. èsè yín wa wàá bàjẹ́ fi wọ̀ yín lẹ́wù báyìí táàtù náà lè fa ìṣàtà àti ọ̀dàlẹ̀ sọ di ìtẹ̀sọ di yìí ẹ̀fí ń yọra táàtù náà lè fa ìṣà tọ́ba tiẹ̀ fa ìṣà ti gbogbo ayé mà táyé náà ń ṣe ni àbátí ẹ̀sìn tiẹ̀ pa gbọ́ ẹ̀yin lẹ́yìn ẹ̀sẹ̀ dálé ilẹ̀ láyé màá sábà kakún bíi àmì àti ìrìbí ọkùnrin kan láyé ṣáájú yín tọ́dọ́kùnrin ẹgbẹ́ ìdùbúlẹ̀ tí ń bá ṣàṣepọ̀. ẹyin yìí ni ti yín yàtọ̀. àtàtú nàlífà ìṣàtà. Hmm? mọ́tà bá ní. máa sàbákọ̀ kó ń bí. èṣù náà ọlọ́wọ́ sọ àjọlá lọ èṣù lọ èṣù lọ dẹ́síàn èṣù lọ lọ gbọ́wọ́ ran mékèèké wọ̀ tọ́ ìṣẹ̀wà lọ́wọ́ ń sí díẹ̀ ọkùnrin ni ọwọ́ à ń sí díẹ̀ fún wa nígbà pé ẹ máa bọ̀ ẹ̀yà ọkùnrin lọ́fà ètò báyìí lẹ́nu lóbìnrin ní a bá mugun wọn mà pé sùn ló ti àwọn àtàrà ẹ̀ náà ti wò pé àṣìṣe táwọn lè mugun lára ọkùnrin náà ń bẹ ní a bá lera wọn ká jẹ́kílọ̀ wọn ẹsẹ̀ máa wó obìnrin tí wọ́n máa fi sakọ kiri sí ah. ní a bá lé kiri èṣù lọ́tàn wọn ọlọ́run ní wàlúùtọ́. wàlúùtọ́ ní ibi kọ́ lálẹ́ kan mi. sọ fún wọn ìtàn anábì lùtù tí a mọ̀ pé ọlọ́run sọ àjọ̀lá lọ. ayé tó fẹ́ padà bẹ̀ nítorí pé parun súnmọ́. ẹ mọ̀ pé ń jagun ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. tí wọ́n ní àwọn kẹlọ́kùnrin àtọkùnrin ọmọ fẹ́ra wọn. ọ̀ sàhákù ni wọ́n máa pèlè tọkùnrin àti tóbìnrin àtobìnrin ni títọkùnrin àtọkùnrin ní liwat wọ́n ṣe nàìjíríà ló lóhùn wọn kàn gbá ọ̀fíṣàlì náà ni. ọlọ́ni wà lóòótọ́. wà lóòótọ́ ní ìdíkọ́ lálẹ́kọ́ ìdíkọ́ lálẹ́kọ́ omi nàlẹ́fà ìṣàtà. ẹ fẹ́ máa mú bàjẹ́ kan wá. ẹ fẹ́ máa hùwà gbèrè kan irú èyí tó jẹ́ pé máa sábà kọ̀ọ̀kan bí amínà àdìmínà àlàmì. sani kò serú ẹ̀ rí. ọ̀sẹ̀ tó serú rí. orí yín ni kọkùnrin ọdọkùnrin ẹgbẹ́ ìdùbúlẹ̀ kó sì mugun orí yín ló ti bẹ̀rẹ̀ kò yẹ káwọn òyìnbó hùn kí wọ́n fáwọn òṣèlú eré lùtù kí náà fẹ́ mú lára obìnrin tí wọ́n mú ìjáde tí wọ́n gan jáde àgbèrè ni ẹ̀wù táwọn kan wọ ẹ̀wù wá bá mi lò pọ̀ ni ṣòkòtò tí wọ́n bọ̀ ṣòkòtò pé mo fírì fún ọ ọ ní ebi nù tàwọn ọmọ wa ń bì inú wọn pọ̀ ni àwọn eh, aṣọ tiẹ̀ tiẹ̀ wọ̀ tẹ́ ẹgbẹ́ wèrè ẹ̀. bẹ́ẹ̀ nìkan bá wá ń mọ kan wọ́n ti gbẹ́dàjọ́ kalẹ̀ ẹ bá mú obìnrin tó bá sùn ní túláàsì tí iye ìyà tí ó jẹ̀rì mọ́ ọlọ́run obìnrin ọlọ́run obìnrin ìyà tẹ́ ẹ bá fi jẹ́ mú bá sùn túláàsì fi gbogbo àyàlẹ̀ ọkọ̀ àyàlẹ̀ gbogbo bẹ̀rẹ̀ ẹ̀dí ló fi ilẹ̀ ọkùnrin ká wá rí òkè mọ́lẹ̀ yóò jìyà ya èyí tó yẹ kọ́kọ́ fi ọba tó ní tó ní jìyà lọ́dọ̀ yóò kọ́kọ́ wó tí ó fi dè jìyà nǹkan ebi ilé pé wà kọrin náà fi ibù gbogbo wọn dà á ó yé rìn gbalagbala kiri ìgboro ìmọ̀ àwọn arìn gbalagbala tí tí ọpọlọ kẹfẹ rí kọ́ yàtọ̀ síra wọn ẹ wojọ́ tí lúùtù ti tó ti hùwà ọ̀nà ẹ̀ náà padà sí lónìí ọlọ́run máa padà abẹ lọ́la pẹ̀lú àánú ẹ̀ ọlọ́run ní wàlúùtọ́ rántí rántí anabi lutu ibi kọ́ọ̀lá líka omi yìí nígbà tí ń sọ fáwọn èèyàn. àtàtù nàlífà ìṣàtà. àtàtù nàlífà ìṣàtà abẹ́wà máa hùwà bàjẹ́. Bíwà àbàjẹ́ máa ṣàbàkàn kún bí ámì ní àhàdí mi náà lára. Ẹnì kan yín nírú ẹ̀ ìnàkun làtà túnà rìjàlà àrírí ṣáájú yín ọkùnrin ọdọkùnrin ẹgbẹ́ ẹ̀dùnbúlẹ̀ ṣáwàtà tí èsè pé wọ́n ń jẹ jàkadì kèé ṣe pé wọ́n ń ṣeré ṣáwàtà kókó òun rí tó wọ́n jẹ gbádùn lárẹ̀ mẹ́ẹ̀ẹ́dún nìyẹn sáàyè lẹ́yìn ìjóbìnrin bala ọ̀tún kàó mọ́ ọlọ́run aláṣẹ jùmọ̀ lẹ́yìn yìí o gbogbo àdùn tẹ́ pẹ́ rí àtibọ́kùnrin fi sáré obìnrin ọ̀wá tó yín ẹtú lára ọkùnrin ẹgbẹ́ yín lẹ̀ ń wá sí. balẹ̀ àwọn tó ń ka ọmọ òṣèré. ọlọ́ni wa máa yìí. jawaba qaumihi. àmọ́ kánà jawaba yìí. ọlọ́run láwọn èèyàn lútu orí nǹkan kan wí yìí là ń fi dáhùn àìdá wọn ni wípé ó kúrú ju hún ní qaryatikum. ẹ lé lútu jáde kó onú ìlú yín. kò tí wọ́n sọ fún nàìjíríà united nations torí pọ́pọ́ lọ kẹfẹ́rí ọ̀yàtọ̀ síra wọn. níjọ́ wọn ní ẹlẹ́yà nígbà tí nàìjíríà lóhùn ọ̀fọwọ́ sí ìtì ọláwọn ó lé wọn kú ònú àwọn ọjọ́ kú nínú àjọ àgbáyé sẹ́dúpọ̀ jọra wọn. wọn lọ́wọ́ ní bá wọn sàṣepọ̀ mọ́ ẹlẹ́yà kú ò torí pàwọn náà fẹ́ máa pàwọn mọ́ akérèjú eh. kọ́ròyà tì kàn. ọpọlọ kẹfẹ rí ọyàtọ kankan ukurujuhum min qaryatikum innahum unasun yatatahharun alhamdulillahi rabbil alamin. wa yanfa'uni bi maw'izati wa qawli. wọ́n dákun yóò ṣe aláǹfààní o. wa yanfa'u kulla mustami'in wa julusi. gbogbo ẹni tó jókòó ẹni tó gbà yóò ṣe láǹfààní. wa yanfa'u kulla mustami'in wa ra'in. wákàtí bá hùn wá náà rírọ̀ hùn bí sámúì. وينفع كل مستمع وراوي آمين ربنا يا إلهي